الحمد لله خاتم نبيه محمدا صلى الله عليه وآله وسلم ليتهجد وليظهر في المقام المحمود يقول سبحانه ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا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 يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله يرجع الله ذهب قيام رمضان وثبت قيام الليل بفضائل إما ينافلا لن رمضان قدر قياله إليه في عمسي عزمه tá a tún pè ní sọlá tó tara wẹ̀. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ti lọ wọ́n tún kun nẹ́fìlà òun náà ní kíyàmù lẹ̀ ìmá sí nẹ́fìlà lóru pẹ̀lú àwọn ọlá èyí tó ń pọ̀ rẹ́kẹrẹkẹ èyí tó ti fi ọba dẹ́ta sọ nípa rẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ nípa rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tó wá jí lóru láti sì òun lọ́rọ́ náà ọba sùhánà nígbàtọ̀ àlẹ́ ìmọ̀ràn ayọ̀ ọgọ́rùn kan mọ́tàlá ọlọ́run ilé ètò sáwà àmìn àhìlẹ̀ kìtà ohun mọ́tò kọ́ ní mọ́tò yẹtùlú ní àyà ti láàyè àná àwọn ilé wa fún yẹtùlú. ọlọ́run tí wọ́n rí bákan náà wọ́n yẹ ń dọ́gba wọn dọ́gba àwọn tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́run ló ń tọ́lọ̀ tọ́lọ́run lẹ́nu àtàwọn tí wọ́n ń kọ́ tọ́lọ́run wọ́n rí bákan náà ọlọ́wọ́ ọba dẹ́dá ni ó wà náà bàtàtà bìyà ṣáájú ṣáájú àwọn ọjọ́ kan wà nù wọ́n tó ti fáwọn ẹni wọ́n tó ti àṣẹ ọlọ́wọ́ ọba tó fààrà wọ́n a máa wá ka áyà ọlọ́wọ́ ọba lóru àárín gbogbo ooru wọ́n sì tún máa ń forí kalẹ̀ fọlọ́ ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n a máa ti sájídà wọ́n máa ti kìyàmù lẹ̀ ìtumọ̀ rẹ̀ ní fáwọn eléyìí gbà fún àtẹ́bí wọ́n tẹ̀lé tọ́lọ́ wọ́n tẹ̀lé tó jíṣẹ́ wọn ò wá dàbí àwọn ẹni tí wọ́n gbà fún àtẹ́bí sallallahu alaihi wa sallam. ẹ̀rí kejì òun náà ní ọ̀rọ̀ ọlọ́run bá sùhánù tọ́lọ́ wọn bá ń ṣèrò yìí fún wa nípa ibadur rahman. àwọn ẹ̀rọ ọlọ́run bá bá jọ́kẹ́ ayé ọlọ́run wa ibadur rahman alladhina yamshuna hàwùnà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀yẹ́dà ká àtọ́lá ọ̀húnmọ̀lì já ìlú nà kọ́ọ̀lù sálẹ̀mù sálẹ̀mù kan mọ̀kàn bá fẹ́ sì kọlù fún wọn. èmi máa ń sọ òun ni yàtọ̀ sí bẹ́ẹ̀ láàrin ẹni tó gba súnà nẹ́bì sallallahu alaihi wasallam àtẹni tí ń ṣe bídíà ẹni tó bá gba súnà nẹ́bì àwọn ni wọ́n bá wò fi ju wọ́n máa wí pé bí ẹ bá sì kọlù ju àgbọ̀yẹ ká sì kọlù ju àwọn kẹ́ nítorí kí nítorí àti gba ìròyìn kẹ́ńtùrò ìlú mẹ́fún àwọn ẹrúsìn ọlọ́wọ́ bá tó hàn ọlọ́run ti sẹ́rí àwọn ẹrúsìn ọlọ́wọ́ bá bá jẹ́gẹ́ ayé òun á tó rí pé wọ́n máa rìn lórílẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayélujára akọ ọ̀tọ́ba fọmọlì jẹ́ ìlú táláì mọ̀kẹ́mọ̀kàn ẹni tí ó mẹ̀sì tí ó mòfin tí ó mọ̀lánà tọ́ba pọ̀lù wọn ó lè jẹ́ pẹ̀lú gbólóhùn ó lè jẹ́ pẹ̀lú wọ́n tún wá bẹ̀rẹ̀ sí ní múrò yàwó ènìyàn wa alọ́ni wọn lẹ́bi iná yẹn bí ìtúwù náà lè rọ bí ìmùtó jáde wọ́n kì í yà mọ́. àwọn ètò ṣe fi alẹ́ wọn nìyí gbogbo òru ọ̀hún èéfín lẹ̀ fún oorun lásán bí kò sí pé wọ́n á tún mú pin bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n á fi forí balẹ̀ fọlọ́wọ́ bá tún wọ́n á sì fi dìde sí náà sílà fọlọ́wọ́ bá dẹ́nà. ẹni ẹlẹ́kẹta ti sọ nípa ọlá jùlọ èyí ti fẹ́ fún ká máa ti fi yá múlẹ̀ yìí. òun náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà wọ́n fi ẹgbẹ́ ogun ẹni yóò ọfẹ́ ìwọ náà fẹ́ wà lórí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn ògbólùmọ̀ ni ẹ àti ọ̀jẹ̀ tó ṣe pé ìbáṣepọ̀ rẹ sí ọba adẹ́dà lóbi dájú kì í sagbára láti àwọn wá ọlọ́run wá tẹ̀lé lánàá tó ìbáṣepọ̀ ni wọn máa ń gbọ́ nípa nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́wọ́ ọba sọ ọ́ di ànẹ́bí pẹ̀lú iqra bismi rabbikal ladhi khalaq ibi ìrìn ànẹ́bí máa kà ó fi ẹgbẹ́ ìmọ̀ lè yẹ ẹ́ ní kó tó di pé yóò ti ṣe ọlọ́wọ́ ọba sùpàdù ẹ̀rí ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú mọ̀fà nẹ́bí sallallahu alaihi wasallam ni wọn máa sọ pé wà ó rùsílẹ̀ bílímọ̀ dàsíl wọ́n ti sọ ànẹ́bí sallallahu alaihi wasallam di ìrẹsì fàkàtìsìl dìde kọ́ ọba sí kìlọ̀ ẹ̀rí gbogbo àwọn àṣẹ yẹn wá dẹ̀. bákan náà Nabi sallallahu alaihi wasallam wọ̀ọ́rùn bíyà bílí mùsàmìl wọ́n wá rí ẹ̀mí ànẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú sáfù mùsàmìl sóra náà wá ní ọlọ́run yà ayyuhal mùsàmìl mo pè rẹ nínú ipò táàdùn sọ̀sálà tún jẹ́ nìyẹn. ìgbàlè mùsàmìl ìwọ́n tó sọ mi ẹ dá mi nígbà tí wọn lákòjì bí ló yọ sí lẹ́dà rẹ̀ gángan ọba dẹ́dà wa gbọ́ yìí pé omi lẹ́yìnlá ìlà kọ́nìyìnlá ìdè lóru láti máa ṣe fẹ́ fílà o àfàsìkò díẹ̀ ni omi sùn ní sọ́ọ̀rù àwọn èèkó sùn ní kọ́nìyìnlá ó lè fi láti ooru tó omi ṣe fẹ́ fílà àbí kò tún dídí ẹ̀kún nù láti ẹ̀ àwọn ti dà lé àbí kò sì fi lé sí ṣùgbọ́n ọ̀rọ̀ ti lè lè kóró kàánà táàrù sí ìlà tọ́ba wàá máa ka kùránì ní ìrọ́ àti àtẹ́jẹ́ bòrì kíkà ìmọ̀ arúgbó sí àti kíkà pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí náà ń sọ fún wa nípa ọlá tí ń bẹ níbi ìmọ̀ àti ìdísẹ́ náà fìlà lóru. bákan náà ọba dẹ́dà ó tún kọjú náà nẹ́bi sọ́lọ́wọ́ ẹ̀sọ́lá ń bá wa náà rí ọba dẹ́dà sọ ibi wá kúrò sùmọ́rọ́ bí kábókìrọ̀ tán wá àṣìlá máa sì rẹ́ dúró fẹ́lẹ́ dáa rẹ láàárọ̀ àti lásàálẹ̀ àti pé wọ́n mí fásitì lẹ́wù orí balẹ̀ fọlọ́ wọ́n sábì kulẹ̀ ìlà tọ̀wé ìlà kọ́ wa máa sàfọ́mọ́ lọ́wọ́ ọba sùhánà kódà kọ́ wa lẹ́nu sẹ́rẹ̀ kọ́ máa sàfọ́mọ́ lọ́wọ́ ọba sùhánà tọ́ba jẹ́ lójúmọ́mọ́ wọ́n sábì òhù kọ́ máa sàfọ́mọ́ lọ́wọ́ ọba yìí lẹ́yìn ìlà tọ̀wé ìlà lóru tọ́ba gùn ìyẹn ni pé kò sí nẹ́fìlà kò sì tẹ̀ lọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí eléyìí wà ọlọ́run tún sọ fún wa nípa ọlá tí ń bẹ fún ìsìn nẹ́fìlà lónìí ọlọ́run ní amman huwa qanitun àná al-layli sajidan qa'iman ọlọ́run ti sẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ́run ọba subhanahu wa ta'ala láàrin ooru lẹ́sìn tí ń forí balẹ̀ fọlọ́run tún ṣe nẹ́fìlà wa qa'iman títún dìde kírun yahzaru al-akhirah tàbí ká gbọ́ dúró ti àti ọlọ́run ọba subhanahu ń sọ̀ra fún ìyà tí fẹ́ níjọ́ fi dàlẹ́ ويرجو رحمة ربي هنا لك يا بعدنا قل هل يستوي الذين يعلمون الله لما جرعون àwọn tó ní mọ̀ fún òpapọ̀ wọn lè di ìdàlá ìyàlẹ́mú àtàwọn tí ó mọ̀ kan ìnẹ́mọ̀ yẹn tàgá kẹrù olùlẹ̀ ẹlẹ́mù àwọn tó rí wọ́n pé nìkan ni wọ́n á sì sí bọ́rọ̀ sí nìkan náà sọ́kùn ọlọ́run lè tẹ̀lé àwọn tí ń bẹ̀rù ọlọ́run ìtẹ̀lé mọ́tàkìnà ìjẹ̀nà ìwáwíwò tẹ̀lé àwọn tí ń fàyọ̀ ọlọ́run wọ́n máa wà nínú oríṣiríṣi àlùjẹ́nà àti àwọn ìtẹ́lẹ̀ rù àwọn ẹni tá a wí àkìtì ìnàmá àdá ọmọrọ́fòrò ìdẹ̀ra tọ́lọ̀ ń bá ti fún ọ lálùjẹ́nà wọ́n á sá wọlé ìnáhùn kánù ọ̀gbìnlẹ̀ dálíkà mọ̀sílì nígbà tí jẹ́ obìnrin lọ bí anábìlẹ̀ rẹ̀ sọlọ́lọ́ alùsọ̀lọ́ nígbà fún mi lórí bá ti sáà mo tọ́kọ̀ fún náà ní pé àti àbúdá lọ́ha kà á ti kẹ́tàrọ̀ kọ́ ọ máa ti lọ́hùn bí ẹni kúrò rí fa ìlànà tẹkùn tẹ̀rọ̀ ọ̀hún fa ìlànà yàrá tó o bá tẹ̀ wá rọ́lọ́wọ́ ọlọ́run tẹ̀ rí ẹ. ọlọ́run wa ń gbọ́dọ̀ ẹni yẹ wa tí wọ́n fi rí dáadáa lùdẹ́sìn àti omi ìtẹ́lẹ̀ rí wọ́n ní káàdùn kọ́lé ìlànà mí ìbá díẹ̀ ni wọ́n máa fi ń sùn lóru nẹ́ẹ̀fì làwọn sábà máa ń lóru wọn fún lọ́pọ̀lọpọ̀ wọ́n mi àtàrí hàn yẹ́sù sẹ́kìrù tọ́ba tún di àsìkò sáárì nígbà táwọn bá ìyẹn ní sí ìgbẹ̀yìn olú wọn á tún máa wà ọlọ́run ọba eléyìí wà ní sáàtù sàríyà áyà ẹlẹ́ẹ̀kẹ́dógún sí kejìdínlógún yà ìbádọ́lá nínú láti fẹ́ fún ká máa ti òun ni ọ̀rọ̀ tọ́lọ̀ ọba sùhánù ọ̀tálá tó sọ nípa àwọn ẹni rẹ̀ ìgbèjì nínú yóò nínú bí ayé àti nàlẹ́bí náà ìdá tó kiri bí ha àwọn ẹni tó ikú wọn lé ní tí wọ́n máa nígbàgbọ́ sí àyà wa òun láti tó pé tí wọ́n bá fi àyà yìí sí wá fún wọn kárò sójà dáa àwọn ẹni yẹn wọ́n tẹ̀lé wá yẹn débi pé wọ́n tẹ̀lé tí wọ́n máa wọlé fọlọ́ tí wọ́n máa ṣe fílà tí wọ́n máa forí wọ́n á tún máa ṣàfọ̀mọ́ ìfihìn fún ẹlẹ́dàá wọn wọ́n ń láàyà kákìrò wọn ò dẹ̀ ní àwọn ẹni tá a fi ń dúró yín wọn tètè jẹ́ afẹ́júrú ohun máa nílùú mọ́tò ọ̀jẹ̀. wọ́n á máa gbé ẹgbẹ́ wọn jìnnà sí yẹ̀dí ọ̀hún ọ̀rọ̀ bá wọn kọ́ fáwọn sọ́mà lẹ́ni tí ń fi ẹlẹ́dàá wọn lẹ́ni tí ń páyáyà rẹ̀ tí wọ́n ti rẹ̀ kẹ̀kẹ́ rẹ̀ tí wọ́n rẹ̀ rẹ̀ wọ́n mi ọ̀rọ̀ ọ̀hún mi ò fi wọ́n dẹ̀ tún bá aláwa ni mo la dá àlàmú náà fún bá ó fi aláwọ mi kó rọ sí náàyò ìkọ̀kẹ́ náà wẹ̀ ni wọn ò mọ ohun tí ọlọ́run ti palẹ́ ti kalẹ̀ náà wọn tuntun ojú fún ẹ̀sán ń jẹjẹ sẹ́ àrùn bímọ káàdùn yàgbẹ́lú yóò máa jẹ́ sẹ́wọ̀n tó ti fi sẹ́ بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني الله وإياكم لما فيه من الحكم والذكر الحكيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فاتقوا الله عباد الله بعد قيام رمضان ثبت قيام الليل لفضائل بينها رسول الله صلى الله عليه وسلم أتوا يمكن بعد نبي له إذا صيام رمضان هي تراويح هذه الطوق وباي نبات رمضان في الله قيام الليل سنبه òun ni máa di sinẹ́ fílà lóru ọwọ́ ẹnu hadith àbí ìbọyọ ọ̀dì ọlọ́ọ̀bù sọlá ẹ̀ wọn ni wọ́n fi òjijì ọlọ́wọ́n bá léèrè sọlọ́gbọ́n kan àlè òsèlè pé irun wo lọ́lọ́lá jùlọ bá àtẹnudọ́ ìtura lẹ́yìn ìmọ̀ ọ̀rẹ́ yẹn ewu tá a tẹ̀lé sọ́dọ̀ àtọ́lá fi dáhùn náà ni pé asọ́lá àtúnfi jẹ́ òfin lẹ́yìn ìmọ̀ akírun láàrin gbòòrò ìmọ̀ mùsùlùmí wọn bí hadithi ìjáde hadithi ní ìtúndì sí abdullahi ibn salam wọn là tẹ̀lé sọ́dọ̀ lọ́wọ́ sọ ibi ayé hàn náà ẹ̀yìn ẹ̀yà abu salam ẹ̀ máa sálámọ̀ síra yín ní gbogbo gbàtà yìí bá ti ṣe èyí pàdé ẹnìkan níwájú mọ́sálásí sì yẹn sọ pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh bí yẹn tún bọ́ sẹ́yìn mọ́sálásí yẹn bá tún pàdé ẹni yẹn lọ́sẹ̀ asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. àyè bẹ́ẹ̀ kọ́ yìí kí láyẹ̀ èyàn pàdé rẹ̀ níbi ojú gíńbà ọdún bọ́ sẹ́yìn ìdí yẹn lọ́sẹ̀ asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. èyàn tẹ́ jòkó asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh yẹn tún bẹ́ẹ̀ dìde náà tún sálámà ẹni tí ò ní gan lè fún jẹ ká máa fà fẹ́ láàrin wa àbí ẹni tó ní àtẹni tí ò ní ká fún wọn jẹ yóò máa fa ìfẹ́ láàrin ara wa wọ́sílù àdàhà ẹni máa dá máa lẹ́bí o wọ́sọ́lù ilẹ̀ ìlú wa dúníyà ẹni máa kírun lóru nígbà táwọn yẹn máa ń kóoru sí ẹlòmíì ti ṣe ó ti ṣe ti di akọ́dà kó ti fẹ́ wọ sẹ́wùn ọkọ̀ oníṣẹ́wùn ti fẹ́ máa wọ̀ pọ̀ ọlọ́lọ́mọ yìí jẹ́ àgbo mọ́ yọ̀kẹ́ mu sí ni yọ̀kẹ́ tó bí ọ̀nà bíi méje ó ti bẹ̀rẹ̀ sí pààrọ̀ àwọn jí àyè nígbà táwọn yẹn ń sùn lọ́wọ́ yẹn àtẹ̀sí ń pàgọ́ àtẹ̀sí ń pàmàlú ẹ̀yẹ dìde ńgbà yẹn kẹ́yìn máa wá sí nẹ́bílà tẹ̀yẹ bá lè ṣe bẹ́ẹ̀ o tẹ́ni kolo lè jẹ́ sinẹ́ tàbí sàlẹ̀ ẹ̀ ti wà lè jẹ́ sinẹ́ kódà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ pẹ́lú mi nìkan bá làwọn fẹ́ ha sàrà àbòyí àbí ọ̀jẹ̀ kẹ́kọ́ tó gba sàrà yóò ní agbára ìkí ọlọ́wọ́ ọba tí wọ́n fi àlùjẹ́nà yìí nínú ọba tó wá wọ̀ ọ̀gẹ̀ ìyá wọ̀ sálàáfíà sálàáfíà ni nínú àwọn ẹgbẹ́ wa mi afáwa mi wọ́n lè kí lọ́sàárì wọ́n lọ níbi sọ́lọ́wọ́ sọ́lá sọ yìí pé ìnàfìlì jẹ́nà ti gbó rọ̀bà lálùjẹ́nà àwọn yàrá kan bẹ̀ tó ìpè yóò lọ́gọ́ nírú ha mi bá fún ìhà a máa máa rí ó sì kọ́ sálámù ká wọ́n sọ lábí lẹ́yìn wọ́n náà tó di ààbò ó lè kírun lóru nígbà táwọn yẹn ti sùn. bákan náà ìgbà wa mi àmúrò kùnú àgàtà wọ́n ní òjijì ọlọ́run sọ̀lọ́ lọ́wọ́ àtàlà jẹ́ òye wa yìí pé láti lè fọ́rọ̀ dábì lóru yìí kí sẹ́lẹ̀ àgbẹ̀bí ọmọdé ti lọ mẹ́wàá láwọn láti ọkùnrin wa sí ọlọ́run dáhùn àti ní gbogbo ògbà ní gbogbo àkókò kí n ti nu rọ̀mọdọ́ nìkan. nẹ́bí la fẹ́ lóru o àdébí sọ́lọ́ lọ́wọ́ ó lè tó súnmọ́ jù lẹ́rú máa fi ń súnmọ́ lọ ìjọ fi lé lè láàrin òun náà lé láàrin òru tó kẹ́yìn àdéhùn sọlọ́lọ́ àṣẹlẹ́m onídọ́ọ̀bá lágbára àǹtẹ̀kùn náà mímọ́ yẹn kúrò mọ́ àbí tẹ́lifíṣẹ́ àkọ́kù tí wọ́n lè jẹni tí ọ̀rẹ́ tí ọlọ́run ọba nírú àkókò yẹn yá àdìdì lọ síbẹ̀ òun lórí gbà yẹn ni wàá fi súnmọ́ lọ ìjẹ́ wò ní òní ìdí kí wọ́n tẹ̀ wọ́n láyé láyé lọ́la twelve twelve thousand fún ọ bí ọba àti lójoojúmọ́ àwọn nǹkan tí yẹn fi dẹni ọlọ́run bí ọbẹ̀ súnmọ́ lọ́wọ́ ọbẹ̀ dẹni ọlọ́run ọba tààrà má jẹ́ kí gbẹ̀yìn òru yẹn bọ́ fún ẹ láti máa ṣe sékèrù sékèrù yẹn kálẹ̀ tí má gbàgbé òun náà ní máa kírun nínú àkókò yẹn nínú àwọn alágbèsè fún kàmá sílẹ̀ fílà lóru òun náà tún ní àdéhùn àgbègbè ọjọ́ lọ́sẹ̀lá wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lá ṣẹlẹ́mí rọ́ọ̀kì mọ́ lọ́ọ̀rọ̀ jùlọ ọlọ́run kọ́ bá ń kí arákùnrin kan ọmọ mi náà lọ yìí ó ti dé lóru fọsọlá ọwọ akẹrù ọ ayé kọsọ ìmọ̀ra ẹtẹ́hù ọwọ ajíyàwó rẹ náà fọsọlá ìyàwó náà bá tún kẹrù tíyàwó bá lọ́wọ́ ọ̀gbà ẹ̀fọ̀ fáwọn obìnrin wọ́n lè tún máa jíra kó kọ́ máa ń nà nẹ́tọ̀ hàmì ìwọ̀jẹ̀ níbi ìwájú ní hàmà ọwọ́ àwọn mi ní lójú ẹ̀rí wọ́n fi hàn pé ládàá òyìnbí bẹ́yàn ẹlòmíì ní ìtọ́wá ìgbéyàwó rẹ̀ òrùka yóò bínú tọ́ba ni ọwọ́ àsùn lálẹ́ tí ọba gbà wọ́n fi jà sí. ṣùgbọ́n bá ti di tẹ̀sí ọlọ́run ọ̀gbọ́ ọ̀la tẹ̀sí ru wàásù àti wíṣọ òkùrọ̀ kì í ṣe kì í ṣe lọ́fẹ̀ẹ́ lóko ẹ̀ wá gbìyànjú. ẹnì bá ti kà tẹ́lẹ̀ pé wọ́n àmọ̀rọ̀ àhìnlẹ̀kẹ̀ bí sọ̀láyàtì wọ́n sọ̀bìrì àlẹ́ ìhà. obìnrin ò ní fẹ́ gbà ọ́ tọ́lọ́n bá ní ọgbà tó fi kírun báyìí à tọ́lọ́n kọ́ bá ní kẹ́rù ọkùnrin tó ti bẹ̀. wọ́n lé gbọ́dọ̀ àmì ìtú wáyé kí ọlọ́run dọ́kọ̀ bá ní kí obìnrin kan ó dìde lóru torí kíní ẹ̀ máa ń jẹ́ àkàtì ńgbà rí. ó lè jẹ́ nígbéyàwó òun ni ó jẹ́ ní ọlọ́run ọba ọkùnrin ọbẹ̀ ya kò kí. àbẹ̀ wò ó ìsì ọlọ́wọ́ mi ló sọ sẹ́lá ń ọwọ́ akírun ọwọ́ àti ọkọ rẹ̀ ojú baálé rẹ̀ òun náà wá akírun ọkọ yẹn wá lóhùn ní ti délẹ̀ ọba wọn mi sí lójú kéèyàn bá ti mọ ọkọkùnrin yẹn sọ nínú kú èyí pé àjíyàn níkú lọ́lágbára táwọn èèyàn padà máa yẹjú ọ̀rọ̀ lóhùn ṣùgbọ́n bí obìnrin bá atọ́kùnrin bá lè gbà tọ́wọ́n mi sí lójú bẹ́ẹ̀ tóun náà padà ti dé kírun ọlọ́run ti ká ìkíní kejì wọn. ó wà nẹ́gbàá wà mí pé táwọn méjèèjì bá wá jọ dìde wọ́n wá kírun rákà mi èdè pé wọ́n fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ o kọ́ba àti pé nǹkan mi wọ́n máa bá lọ́wọ́ ti ṣe mẹ́fìlà wọ́n á kírun rákà méjì lápapọ̀ wọ́n sì kọ́ wọn àkọọ́lẹ̀ wọn mínísítà kiri ní lọ akẹ́sìrọ̀ wọ́n sì àkẹ́rọ̀. nígbà wọn ti ń ṣèrántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin wọn àti lómìnirin wọn odijó náà ti lé nínú. ẹlòmíín sì ní tó ń jẹ ní ìní kò lè wá bí o bó sùn yóò jù ọmọ àgbà ẹni oṣù kéèyàn oṣù ǹjẹ́ ọmọ àfi pariwo nìyẹn. pé kó tiẹ̀ máa rọra wọn bí ṣe fẹ́ báyọ̀ ọlọ́run máa ṣàkọọ́lẹ̀ wọn sínú ẹni tí wọ́n rẹ́tí ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin àti lóbìnrin wọn. nínú àwọn alágbọ́wá ń bí ká tètè yá múlẹ̀ yìí àdìsí tẹ́wọ́ àdìsí àdìsám ẹlòmífárì rọ̀jì ọlọ́run sọ̀rọ̀ àti wọn lọ́rùn ìwà látọ̀dọ̀ àtẹ́bí sọ́lọ́run àti sọ́lá ọlọ́run ẹni mẹ́ta kan bẹ tọ́lọ́run bí fẹ́ wọn. ìkan kálukú ti sọ rínú ọkùnrin yẹn bá dìde wọn wá lọ sí mọ́ra wọn wá kírun lẹ́ni tó sojú kòkòrò sọ́dọ̀ ọlọ́wọ́ ọba sùhánà ní sojú kòkòrò ohun tó wà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba irúfẹ́ nìyẹn jẹ́ kan lára ẹni tọ́lọ́wọ́ ọba nífẹ̀ẹ́ sí ọlọ́run dákun ṣe wá ń lọ àwọn ẹni tó nífẹ̀ẹ́ sí. ayọ̀ ni mùsùlùmí wọn yá ibadallah ẹ̀yin ẹrú sí ọlọ́wọ́ ọba ẹ̀yin tẹ́ gbà kọ́lọ̀ ẹ̀rí ìmọ̀ àti nẹ́fìlà lóbi gbèsè àǹfààní tó wá wà ń bẹ̀ gan-an anabi sallallahu alayhi wa sallam wọn lọ sọ ibi aleikum bi qiyamil layl ẹyin tẹ ibà sí tẹ́lẹ̀ máa sí o àwa tá ibà sí tẹ́lẹ̀ ẹjẹ máa sí o ọjọ́ wọ yìí pẹ̀lú kẹ máa sí nẹfìlà lóru torí sí nẹfìlà lóru yìí fa innahu da'bu salihin ìhun táwọn ènìyàn máa ń tún rí ni wọn fi ẹgbẹ́ náà ọba ti dẹni sí ń jí lóru tó o sì ń wò pẹ̀lú ní ọkùnrin díẹ̀ kàánú ní ìdẹ́nire tán. àdébí sallallahu alaihi wasallam pẹ̀lú wáyé ní fi ń sọ̀rọ̀ torí ọmọ yóò fi kọ́ adìl hawa in huwa illa wahyu yuha. wọ́n ti bẹ̀rẹ̀ ìmọ̀ àti nẹ́fìlà lórí ẹ̀ o. fa innahu da'mu salihin ìṣesí àwọn ẹni ni. àkọ́kọ́ nù tó sọ nípa rẹ̀ ni ẹ̀ da'mu salihin qablakum. àwọn ẹni tó ti sáájú yìí ìṣesí wọn ni. ìkejì nínú àǹfààní tó wà ní kásínẹ́fìlà lórí wọ́n múlù bá tún ní ìlọ́lọ́ ọ̀nà níyẹn fi tẹni ọlọ́run níyẹn fi di wòlé ọlọ́run níyẹn fi súnmọ́ ọlọ́run. àwọn ẹlòmí wọ́n lọ wọ kálúà wọ́n wọlé ilé ilé ilé òkú wọ́n ní kí ló dé òfẹ́ ti wọlé mi ọfẹ́ ti wọlé bò wọ́n ní ìdí wàhálà yẹn ìwọ́n sáà máa ti nẹ́fìlà lóru ó súnmọ́ ọlọ́run. ìkẹta nínú àǹfààní lọ́wọ́ àmì ká ti nẹ́fìlà lóru mọ̀lẹ́hàdùn láti tí bá ń sin nẹ́fìlà lóru yóò kàn ní bí ó ti máa fa ìwà ọ̀daràn sí. ó wà ní ohun tí ó máa pọ̀ fún yẹn ní òfin ní dẹ́sẹ̀. ìgbà lágbájá tó ti máa ẹ̀rọ wá dé dáadáa kò sì bẹ̀rẹ̀ nẹ́fìlà lóru nìyẹn. gbogbo ohun tí wọn náà wò tó ti jẹ́ ti wàá ti sọ́ọ̀kù aburú yìí. bóyá obìnrin tó yẹ pé àtẹ́wò tẹ̀ ni kọ́ má gbọ́rọ̀ kọ́ pẹ̀lẹ́ nù. ìwọ bẹ̀rẹ̀ nẹ́fìlà lóru. àbí wọ́n kan gbogbo wà sílẹ̀ lẹ́yìn wọ́n ṣe wọ́n tún mú kúkú ni ó ti gbàgbà ní gbogbo ìyàwó rẹ̀ nílùú olùkọ́ àti kíkìlá tó wá fẹ́ ṣe kì í wè mí náà bẹ́ẹ̀ máa di nẹ́fìlà lóru torí ìṣe nẹ́fìlà lóru mọ̀ ní ààtùn alẹ́ ṣe akọ̀ fún yẹn kò ní jẹ́ yẹn ó lè máa dẹ́sẹ̀ ìkẹrin tó tó alágbára náà lè pé wọ́n ti fi ìròlì sẹ́yìn àti gbogbo nǹkan tó yẹ bá ní láti ṣe pẹ̀lú ìṣe nẹ́fìlà lóru yẹn ọlọ́run máa fi fún yẹn ìyá ìbádọ́lá nínú ọlá tó wà fún kásínẹ́fìlà lóru òun ni rọ̀dí ọlọ́run sọ̀rọ̀ àdúgbò wọn lọ lálàgà lójú oorun ọwọ́ aṣọ aláàbí fàtí rẹ̀ hàṣọ rọ̀dí ọlọ́run sọ̀rọ̀ àdúgbò tọ́jú ìyàwó jíjẹ́ ọlọ́run sọ̀lọ́lọ́hu alẹ́sọ̀lọ́m hàṣọ náà wàá sọ fún jíjẹ́ ọlọ́run sọ̀lọ́lọ́hu alẹ́sọ̀lọ́m jíjẹ́ ọlọ́run wàá sọ báyìí pé nẹ́ẹ̀mọ́ rọ́jùlù àdùlá mọ́ndàlá ẹni rẹ̀ nàbdùlá yìí jẹ́ lẹ́wọ̀n kàánà yóò sọ sí ìpínlẹ̀ lẹ́yìn wọn lànà ní sọlọ́lọ́ ẹ̀sọ́lá sọ pé fẹ́rẹ́ ọ̀túnláì lọ́jí arákùnrin hamsọ ìyàwó mi rọ́jò ló ń sọ àlẹ́ ẹni rẹ ni o lẹ́wọ̀kánà yóò kéré sọlá àtàmínà láì tọ́ba lè máa sin ẹ́fílà lọ́pọ̀lọpọ̀ ọba tó dáa gan ọ̀kẹ́ náà ọmọ kí fún afa ọ̀túnláì bùnú ọmọ ó ní fẹ́rẹ́ ọ̀túnláì bùnú ọmọ lẹ́yìn kò ń fijọ́ kan lẹ̀ láyé ní sinẹ́fìlà kódà àkókò díẹ̀ ní máa fi ń sùn lóru. àyìnbó Qurtubi rahimahullah wọ́n ní sẹ́rí Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma kì í sinẹ́fìlà lóru tẹ́lẹ̀. ọwọ́ apàdà jáde wípé ìtàdíjì yìí wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wípé ìmá sinẹ́fìlà lóru nínú déyẹn fi sọ́ra déyẹn fi wọlé ọlọ́run inú tí máa nítorí bẹ́ẹ̀ abdullahi fún ọmọ ọkọ wa sinmi máa ti nẹ́fìlà lóru láti gbà yẹn abẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala اللهم أعنا لقيام الليل بعد قيام رمضان وليلة القدر واجعلنا من الصالحين والقريبين من الله والناهين عن الإثم ومن المكفرة سيئاتهم أبي الله سبحانه لكن ولا نتلما جدنا بلا ليلة قيام رمضان تلك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 وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى